ẹkú lébà yìí láàkárà alẹ́ ẹ̀ka àbọ̀là kérò ọ̀nà bá a bá ti ríra ẹni tójọ́ méjì tójọ́ mẹ́ta ẹ̀kọ́ àti náà làkíra ẹni ǹjẹ́ mo ṣèbà kábíyèsí Elédùmarè ọba mi tó tẹ́lẹ̀ ayé bí ẹni tẹ́ni mo ṣèbà àwọn àlùfáà kànrìnkànrì bẹ́ẹ̀ mo ṣèbà àwọn pásítọ̀ bákan náà mo ṣèbà gbogbo àwọn oníṣègùn pátá bẹ́ẹ̀ mo ṣèbà àwọn ìyá mi ọ̀pàkẹ́ àlàkẹ́ alágogo dẹ mo ṣèbà gbogbo àwọn àyànfẹ́ Elédùmarè mo ṣèbà àwọn tó ti pèdè kí n tó pèdè ẹjọ́ jù mí ṣe o èmi náà ni èmi ọmọ yín olólùfẹ́ yín àyíndé àwíkọ́nkọ́ èmi tí mo torí ọgbọ́n tí mo bá wọn rèlú àìlára mo torí mò ń bá wọn rèlú àìlẹ́ nìkan mo torí kí n lè pẹ́ láyé mo fi wà rẹ̀ lẹ̀ ṣètò kẹtílẹ̀ mi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà nìkan jẹ́lé díẹ̀ díẹ̀ ní tàgíìrì jáwọ́ ìjókòó kì í bá wọn lójijì díẹ̀ díẹ̀ lógún wọnú ayé wọn ogun òní wọnú ayé mi àtẹ̀yìn olólùfẹ́ mi láṣẹ Èdùmàrè àkórí ẹ̀ tí tún ní mo pè ní ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ níbi tá a ti mọ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ ń dé àbí kí n dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣonígbọ̀wọ́ ètò yìí torí wọ́n ní yìnyín ní báyìí kẹ́ni ṣèmí ìní ṣaláìmọ́ dúpẹ́ lọ́wọ́ wọn ẹ ẹ lọ́wọ́ mi rọ̀ mi bá yín sókè díẹ̀. tọ́ gẹ́gẹ́ bí mo ti sọ àníṣe aláìmọ́ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa olólùfẹ́ ètò olólùfẹ́ Àyìndé Àwíkòǹkò D Networks wọn a máa báyàn rìdíìmù káàdì ta bitcoin bẹ́ẹ̀ bá fẹ́ rìdíìmù káàdì yín ẹ dòwò pọ̀ pẹ̀lú ọmọ tó sàbí D Networks iná ni Àyìndé Àwíkòǹkò mú fòǹtẹ̀lù ẹ jáwọn bẹ́tò bọ̀ ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò tí mo pe àkọ́rí ẹ̀ ní ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ ẹ wo nǹkan nǹkan kan nǹkan tí mo kọ́ wá lọ́jọ́ tòní ẹ̀já farabalẹ̀ ká fìdí lélẹ̀ ká lè kọ́gbọ́n nínú ẹ̀ torí gbogbo ń tá bá ṣe lọ́jọ́ tòní ọ̀rọ̀ tàn náà ni ó dì lọ́la ẹ̀já farabalẹ̀ ká fìdílé nǹkan kàbẹ́ ká wá nǹkan fìdílé ẹ mọ̀ bá mi bọ̀ lórí ètò. láì ní gbẹ̀rọ lásìkò ìtàn yìí dá lórí ògbójú ọdẹ àti ògbóǹtarìgì tafàtafà kan torúkọ rẹ̀ ń jẹ́ Ògúnlọlá Ògúnlọlá jẹ́ bí mo ti sọ ó jẹ́ ògbóǹtarìgì tafàtafà bẹ́ẹ̀ sì ni ọdẹ ni ògbójú ọdẹ nínú gbòòrùnmọlẹ̀ arígbọ́ nínú ìtàn pé ẹ̀yà àbàrẹ̀bá ni Ògúnlọlá jẹ́ ní àárín ọ̀rúndún mẹ́tàdínlógún sẹ́yìn Ògúnlọlá gbéra pẹ̀lú aya rẹ̀ èṣù lọ sí agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n dènú ìlú yìí òun àti aya rẹ̀ kọ́kọ́ tẹ̀dó sí abẹ́ igi kan tí orúkọ rẹ̀ ń jẹ́ àjàgbọ̀n igi yìí sì ń bẹ ní tòsí ààfin ọba ìlú yìí di bá a ṣe ń sọ yìí fáǹfààní àwọn tó mọ ìlú tá a ti ń sọ yìí ẹ igi yìí sì ń bẹ síbẹ̀ di àkó yìí lẹ́yìn ọ̀rẹ́ yìí Ògúnlá ṣe àwárí pé àwọn èèyàn kan ti ń bẹ nínú ìlú ìtẹ́lẹ̀ tàbí lágbègbè ìtẹ́lẹ̀ kó tó di pé òun tiẹ̀ wá tẹ̀dó síbẹ̀ ó bá pinnu láti lọ bá wọn pẹ̀lú èròǹgbà pé kán mọra wọn káwọn náà mọ̀ kóun mọ̀ wọ́n káwọn náà mọ̀ nígbà tó débẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àfihàn ara wọn ni Ògúnlọ́lá mọ̀ pé àṣé ọdẹ làwọn náà ọdẹ bíi tòun náà ni àwọn ẹni náà jẹ́ ṣùgbọ́n ẹ̀ṣẹ́ mọ̀ pé àjùra wa lọ tìjàkadì kọ́ Ògúnlọ́lá tayọ gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ díẹ̀ kọ́ kódà àwọn náà mọ̀ wọ́n sì wọ́n sì gbà fún gẹ́gẹ́ bí ọ̀gá orúkọ àwọn tó wà nínú ìlú yìí kó tó di pé Ògúnlọlá débẹ̀ ni àlè oníṣilẹ̀ òrìṣàtólú àti àkàndé ǹjẹ́ ń mi bọ̀ lórí ètò ẹ wò ó. gbogbo àwọn akíkanjú ìparapọ̀ láti tùlú ìjọ wọ́n sì pe orúkọ ìlú náà ní alongo wọ́n gbé ìgbésẹ̀ yìí láti má fi ààyè gba àwọn ẹranko búburú àti àwọn olówó ẹrú ṣíṣe níbi ìpilẹ̀ṣẹ̀ yìí ni ògúnlọ́lá ti pa gbajúgbajà arìnrìn-àjò oníṣòwò ìjẹ̀ṣà kan pẹ̀lú èròǹgbà pé oníṣòwò ẹrú ni onítọ̀hún gbogbo ìlú parapọ̀ láti fi ogun Ògúnlọlá sí inú túbú látàrí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ̀yìn kọ́ yìí inú túbú ni Ògúnlọlá wà nígbà tí ìròyìn ìjayà nípa ìkọlù sí Ọ̀yọ́ ilé tàn kálẹ̀ ní ààfin àti láàrin àwọn ẹrú pàápàá ó gbọ́ pé jagunjagun kan tórúkọ rẹ̀ ń jẹ́ ẹlẹ́mọ̀ṣọ́ ló ń da ìlú ló ń dá ló ń dá hílà yìí lò sílẹ̀ láàrin ìlú láì dóònà pẹnu gẹ́gẹ́ bí akọni ènìyàn tí Ògúnlọlá jẹ́ ó pinnu bẹ́ẹ̀ ó sì ṣe ìlérí fún Aláàfin ìgbà náà pé òun yóò dojú ìjà kọ ẹlẹ́mọ̀ṣọ́ àti pé òun yóò gborí ẹlẹ́mọ̀ṣọ́ wá fún Aláàfin tí wọ́n bá fi lè fi òun sílẹ̀ kúrò nínú túbú ẹ wò ó fáǹfààní ẹ̀yin tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ a lórí ètò ẹ ò gbórí ẹlẹ́mọ̀ṣọ́ ńlá pàkórí eléyìí lẹ́nu látẹnu ọmọ yín olólùfẹ́ yín àyíndé àwíkoko ẹ̀jẹ̀ ń tún dókè lọ́hùn-ún. mo lérò pé ẹ gbàgbé bẹ́ẹ̀ bá ń wá ẹni tí ó bá ń ta bitcoin ká ta bitcoin ká ra bitcoin dnetworks ní kẹ́ẹ̀kan sí ẹ lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára wọn www.dnetworks.com ìbẹ̀lẹ̀ ti rí wọn ẹ bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe gotv tẹ́ ẹ fẹ́ subscribe sórí gotv tàbí dstv yín àbí ẹ fẹ́ ra káàdì àbí dátà lẹ́yìn fẹ́ ṣe ẹ kàn sí wọn bákan náà ẹ wò ó ẹ ṣì bẹ̀yà ń lèmi àyìndá wíkòǹkò ní mo lù lóǹtẹ̀ ẹ mọ̀ bá a kálọ̀ lórí ètò. ẹ̀yin kọ́ yìí wọ́n fi Ògúnlọ́lá lóòótọ́ wọ́n fi Ògúnlọ́lá sílẹ̀ lóòótọ́ pẹ̀lú ọgbọ́n inú àti àwọn nǹkan kankan ó ti yá àwọn bàbá wa nílé tí mo ṣe ní àwọn nǹkan kankan ó ti yé wọn pẹ̀lú àwọn nǹkan kankan ó débi tí àwọn ẹlẹ́mọ̀ṣọ́ wà kò ṣe méjì kò ṣe méjì ó ta ẹlẹ́mọ̀ṣọ́ lọ́fà gẹ́gẹ́ bá a ti sọ pé ògbóǹtarìgì tàfàtàfà ni ó tẹlẹ́mọ̀ṣọ́ lẹ́fà kó tó di pé ó gé orí rẹ̀ bó ṣe bẹ́ẹ̀ lórí tán ó di ààfin aláàfin ìgbà náà bàbá o báyìí kàṣà báyìí káwòdì orí ẹlẹ́mọ̀ṣọ́ rè inú aláàfin dùn bẹ́ẹ̀ inú gbogbo ìlú gan dùn papà pé àwọn bọ́ lọ́wọ́ ẹlẹ́mọ̀ṣọ́. aláàfin ìgbà náà bẹ ogunlọ́lá pé kó dúró kó dúró sí ọ̀yọ́ ilé ṣùgbọ́n ogunlọ́lá kọ̀ jálẹ̀ ó wá sọ gbólóhùn kan fún aláàfin lọ́jọ́ ọjọ́ náà kí ni gbólóhùn tó sọ yìí ẹ ẹ mọ̀ tẹ̀lé mi bọ̀. gbólóhùn tó fọ̀ fún aláàfin jọ́kìnní àná iná ni pé ẹ jẹ́ kí n lọ máa ṣọ̀hún bẹ́ẹ̀ ni gbólóhùn ló fọ̀ fún aláàfin jọ́ náà Ògúnlọlá padà sílùú rẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí lè tó túmọ̀ sí pé kò sí nínú túbú mọ́ aláàfin dá Ògúnlọlá lọ́lá lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ohun mèremère oríṣiríṣi nǹkan ẹrú ẹrù àti nǹkan mìíràn lẹ́yìn ọ̀rẹ̀yìn àwọn arìnrìnàjò a máa pe ibi tí Ògúnlọ́lá fi tẹ̀dó sí wọ́n a máa pè ní ìdó ẹni tó gbórí ẹlẹ́mọ̀ṣọ́ lẹ́yìn tó ń tọ́ka pé ibi tá a wà yìí níbi tí ẹni tó gbórí ẹlẹ́mọ̀ṣọ́ tó gé orí ẹlẹ́mọ̀ṣọ́ tó wà èyí ló wá fàṣàbà bí orúkọ ìlú tá à ń sọ nípa rẹ̀ lọ́jọ́ tòní orúkọ ìlú kan tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú tá a mọ̀ lákòókò yìí sí ìlú Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni ìlú ògbómọ̀ṣọ́ gbogbo àwọn ọmọ ògbómọ̀ṣọ́ ṣẹ̀ ń gbọ́ ògbómọ̀ṣọ́ ibi wọn ti ń jẹ kàtàn kó tó mú kọyan gan. ntúfà sábà bí orúkọ ìrè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé yorùbá fẹ́ràn kankankan púpọ̀ yorùbá fẹ́ràn ká máa pàrọ̀ jẹ ìpàrójẹ ìpàrójẹ ìpàrójẹ ló ṣẹlẹ̀ tó wá fi di Ògbómọ̀ṣọ́ ìdó ẹni tó gbórí ẹlẹ́mọ̀ṣọ́ ló di Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ tòní. ẹ má gbàgbé gbólóhùn tí mo ní tí mo ní Ògúnlọlá fọ̀ fún Aláàfin láàkó ògbà náà pé ẹ jẹ́ kí n lọ́ọ́ máa ṣe ọ̀hún ẹ jẹ́ mọ̀ pé òun náà tún nítumọ̀ torí kò sí ọba tí ó jẹ nílùú Ògbómọ̀ṣọ́ di bá a ti ń sọ̀rọ̀ yìí tí Ṣọ̀ún ò ní sínú orúkọ rẹ̀ ìdí rẹ̀ tó fi pè wọ́n ní Ṣọ̀ún Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá tiẹ̀ ti ń gbọ́ orúkọ ọ̀hún tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ mọ bó ṣe jẹ́ iná lẹ́tìmọ̀ iná lẹ́tìgbọ́ èmi Àyìndé Àwíkòǹkò yìí ẹ wò ó ẹ jẹ́jà mọ̀ ṣe dáadáa torí gbogbo ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn ni ó dì bó bá dọ̀la. bàbá wa olóyè lérè pàìmọ́ náà fi ìtàn yìí wọ́n fi ṣeré àgbéléwò tí wọ́n sì kópa ògúnlọ́lá nínú eré náà. ẹ wò ó bí tẹ̀ ṣe fẹnu gúnlẹ̀ rèé látẹnu Àyìndé Àwíkòǹkò ẹ̀yin tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa Àyìndé Àwíkòǹkò náà ló ń bẹ lórí ètò yín ètò wa ètò tẹ́ ẹ ti mọ̀ bí ẹ̀ ní mọ̀wó náà ni tá a ti pe àkórí ètò tòní ní ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ níbi tá a ti sọ ìtàn tó rọ̀ mọ́ orúkọ ìlú kan tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú tá a mọ̀ sí Ògbómọ̀ṣọ́ ǹjẹ́ mi àyìnlé ṣetán mo fẹ́ mọ̀ rẹ lè ba bà tó bì mí lọ́mọ. ẹ mo kí yín pé òníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ̀ bá àfìfẹ́ jẹ́ náà àdúpẹ́ lọ́wọ́ yín o. mo dúpẹ́ lọ́wọ́ ọwọ́ olówó mẹ́rọ mi Olúwatósìn mo dúpẹ́ lọ́wọ́ rẹ púpọ̀. mo dúpẹ́ lọ́wọ́ ìyáàfin ọ̀la torí àìsí ń bẹ̀ báyìí náà láì bá wọn dá sí i bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alákòóso Àyìndé Àwíkòǹkò pátápátá látòkè lẹ́yìn tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí. ọ̀gá mi èèyàn mi Adékúnlé Sànúsí mo kẹ́yìn náà bẹ́ẹ̀ mo mi ní ṣaláìmọ́ kí ọ̀rẹ́ mi àtàtà òkìkí ọlá Sulaimon. gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan yínníyínní báyìí náà ni kẹ́yìn ó ṣe mí kẹ́ni ó ṣe mí torí ẹ̀ nífìmọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tí ń ṣalágbàtẹ̀rù ọ̀gá mi ọ̀rẹ́ mi eh, D-Networks. ǹjẹ́ yẹ́n mọ̀ pé kò ní í dáa kẹ́nìkan mọ̀ ṣiṣẹ́ kẹ́nìkan mọ̀ jẹ́ èyí náà làwọn fi gbé kalẹ̀ pé kàṣà ẹni tó bá fẹ́ wá ta bitcoin àbí tó o fẹ́ ra bitcoin o fẹ́ rìdíìmù gift card tàbí subscription gotv àbí dstv o fẹ́ ṣe data o fẹ́ ra airtime ọ̀nà kan gbòógì tó fini lọ́kàn balẹ̀ náà ni dnetworks ẹ lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára wọn www.dnetworks.com gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé mi Àyìndé mi kì í jẹ ẹja tí ò bá lẹ́yìn nù ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ látẹnu àkọ́ apá àtòdì ọ̀run ló ti wá èmi Àyìndé Àwíkọ́nkọ́ mo fòǹtẹ̀lù dnetworks ẹ bá wọn dòwò pọ̀ kẹ́ ẹ jèrè tó pọ̀ ẹ dòwò pọ̀ pẹ̀lú ọmọ tó sàbí. àgbà àjìnlẹ̀ àgbà awo ni wọ́n nínú káàdì díìmù káàdì tàbí káta bitcoin ká ṣòwò crypto. ẹ̀wẹ̀ èmi àyìndé mo ní ó dàbọ̀ ó tún dìjọ́ mi ọjọ́ re á pàdé láyọ̀ àwa lámọ̀ wá ẹ̀yin lámọ̀ bá nǹkan ò ní ṣẹ̀mí àwa méjèèjì láṣẹ Èdùmàrè.